أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا بعد إيمانهم ثم ازدادوا كفرا Thank you.

àyà tí a fẹ́ mú lẹ́nu ọjọ́ kẹrìnlá nínú oṣù Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún méjìdínlógójì nínú sọ́ọ̀tàn àlè mọ́ràn á bẹ̀rẹ̀ ní àyà àádọ́rùn-ún torí pé àkọlé àyà yẹ àtàyà tó tẹ̀lé òun ni pé ọlọ́wọ́ ọba ò ní gba ìrònúpìwàdà aláìnígbàgbọ́ tọ́wọ́ ti dojú kú. kódà ọlọ́wọ́ ò ní gba ìfìyà rẹ̀ tọ́ba kú táyé ní gbàgbọ́ táyé ní gbàgbọ́ ọlọ́run ò ní gba alẹ́ níjọ́ bí dàlùkẹ́ àbọ̀. ọlọ́run bá wá sọ fún wa pé nílẹ̀ bí ẹ káfà rò bá dà yé náà nìyí. ọlọ́run dáadáa àwọn aláìní gbàgbọ́ tí wọ́n sá èdè gbàgbọ́ lẹ́yìn wọ́n sá ìmoore lẹ́yìn ìgbàgbọ́ ọwọ́ wọ́n bẹ̀rẹ̀ kọ́ lọ́wọ́ bá ó ń sọ̀rọ̀ yìí kò táwa ìdá lẹ́ni tí ń ṣèlè ó ti halẹ̀ mọ́ ẹni tó bá ṣe àìmóore lẹ́yìn tó ti nígbàgbọ́. ọlọ́wọ́ á ní lẹ́ni rẹ̀ káfáró bá dá ìmọ̀ nìyẹn. ọlọ́run ti dájú àwọn tí wọ́n sá ìkórè lẹ́yìn ìgbàgbọ́ ọwọ́ tó wá sí àìlẹ́sí àìlè gbàgbọ́ yẹn. ọlọ́run tó ń àwọn ènìyàn. ìrònúkìwàdà wọn ọlọ́run nígbà wọ́n ti máa wà nínú àwọn ẹni tí ó ọlọ́run àwọn ẹni tí wọ́n ta ìmùrè lẹ́yìn nígbàgbọ́ tí wọ́n tún wá sí àìlésí nínú wọ́n ta àìlésí nínú àìnígbàgbọ́ yẹn. ìyẹn ni pé wọ́n tún wá kọ̀ǹtínú lórí ẹ̀ wọ́n pé bí bá tẹ̀ ṣe kú kúrò tó bá sí wọ́n ọlọ́wọ́ á sá lẹ́rú ṣùgbọ́n ta ìnígbàgbọ́ ó tún wá tẹ̀síwájú lórí ẹ̀ tó fi dójú ikú. ọlọ́run wá fún ìró wa ìgbérúfẹ́ àwọn ènìyàn tútú bá wọn tí wọn bá tú bá ọlọ́run nígbà ìrònúkún àdá wọn wọn gbà mọ́mọ́ sí ilé ẹ nígbà tí wọn bá kú. ìyẹn dàgẹ́ bí ọ̀rọ̀ náà ọba tó sọ bí súrátù nìsá abẹ súrátù ìyẹn ni pé súrà yìí náà lọ ẹ̀kọ́ wa. بطلع بعض الخيف وليس بالتوبة للذين يعملون السيئات ọlọ́wọ́ bá ní àníṣe kò sí ìrònúkìwàdà kan tọ́lọ́wọ́ máa gbà lọ́dọ̀ ẹ̀dì tó ti wí pé ó ń ṣe àìdá títí fáàmù wá sí wọ́n níbẹ̀ tó fi dójú ikú káwá tẹ̀lé ohun tó bá gbà yìí ọlọ́run rí gbà lónìí ìrònúkìwàdà rẹ̀ ẹ̀rí síbẹ̀ ló ti máa máa yé wa wípé gbígba ìrònú bí wàá dà ìlẹ̀kùn sẹ́nìkan fẹ́ máa máa dùn. nígbà tó bá tún gbọ́ kàkà kú ìrònú bí wàá dẹ nìkan kan tó bá lòun tún bá ọlọ́run nígbà tó bá tún gbọ́ kàkà kú. ó ní àsìkò sílẹ̀kùn ìrònúpìwàdà gbogbo èèyàn ní òtún sí. ìdílé tó lọ ìṣàmùsí bí gbọ̀ngbọ̀n ìṣẹ̀. nígbà tó rù bá yọ ní ìbùwọ̀ rẹ̀. gẹ́gẹ́ bá tẹ́lẹ̀ sọ́lọ́ lọ́ọ̀bù àríwá sọ́lá gbọ́dọ̀ jọ yọ ayé pé látàkùn kọ́sì àwọn ìjọra tó àtà tàkùn kọ́sì àtàwùbà. hijira ò ní lóbi àjò kó o láàyè ẹbọ bàbá àyà ìdí gbàgbọ́ lọ sáyè islam kó máa máa wà ní títí hátà tẹ̀kọ́tì àtàwùbà títí tí olùkọ́ àdáni òfin ní tí òfin ní símọ́ wọn láti tẹ̀kọ́tì ọ̀tàwùbà ìròyìn gbàdá ọ̀dẹ̀ tẹ́tù la aṣàmùsù mi máa kúrè mi ha tóòrùn ó fi padà yọ níbú wọ rẹ̀ tó nípa bẹ́ẹ̀ lọ́lọ́run ti sọ nípa yìí pé láwùjọ tó kù bá la tọ̀wọ́ bá tòun àwọn ẹni tí wọ́n sá ìmoore lẹ́yìn ìgbà kan nígbàgbọ́ wọ́n tún wá sá ẹ̀ wọ́n ṣe àlé sí àìnígbàgbọ́ irúfẹ́ àwọn ẹni yẹn ọlọ́run ò ní gbà ronú ju وأولئك هم الضالون ẹ̀dùn sì nà ni wọ́n nìyẹn ni wípé àwọn yẹn ti jáde kúrò níbi slavos títọ́ lọ sí sọ̀rí ìlú wáyé ọ̀nà àná. روى الحافظ أبو بكر البزار بن عباس أن يقوم أسلموا ثم ارتدوا ثم أسلموا ثم ارتدوا فأرسلوا إلى قومهم يسألون لهم هذه الحافظ أبو بكر البزار وأن يبويه لا عبد الله بن عباس رضي الله تعالى عنهما ẹ̀wọ̀n fún anabi ti sàdó afáfá ọ̀sùnlá ibùdó àbáàdì ìgbà aláhùnmá àti òfin tí ìlú àlè òsàwéèl aláwọ̀ tó ṣe bẹ́ẹ̀. ìrọ̀lọ́wọ́ bá ní fi àgbọ́yé ẹ̀sìn yé abdullá ibùdó àbáàdì ọwọ́ fún ní àlàyé àlùkò àdì jóye aláwọ̀ tó ṣe bẹ́ẹ̀. wọ́n lọ fún ọ̀sùnlá ibùdó àbáàdì rọ́jà lọ́tàlá wọn islam wọn bá rí kati nígbà wọn ya wọn bá lórí ìwẹ̀ wọn làwọn ṣe islam wọn nígbà wọn ya wọn bá tó làwọn gba islam wọn kàn délé nígbà wọn ya wọn bá tó làwọn ṣe islam wọn àwọn wa wọn á rìn àwọn ìjọ wọn pé kọ́ lọ sí ìbéèrè nípa àwọn pé bó làrá bọ̀ rí àwọn. ìgbà wọn wá tí wọn bó jíjẹ Ọlọ́run wọn ní bọlọ ti sọ àyà yẹn kalẹ̀ ní ẹgbẹ́ ìlẹdí lẹka fàró bàdà yìí mà nìyẹn. ọlọ́wọ́ bá ń dájú àwọn ẹgbẹ́ wọn fà ìmọ̀ rẹ lẹ́yìn ìgbàgbọ́ wọn. wọ́n tún wá lé sí nínú dúkúrú àìlègbàgbọ́ yìí ọlọ́run ló fẹ́ àwọn ẹni àní ìgbà ìrònúkú àdá wọn wà kù láìka fún wọn gan lóòrán wọ́n sì wà lọ́nà ní tí ó sì lọ. lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wọn sọ pé ìdẹ̀lẹ̀ dínà káfà rú bọ̀mọ́sù àwọn òṣùpọ̀ fáà. lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ wa sọ wípé adádájú àwọn aláìní gbàgbọ́ tí wọ́n sá ìmọ̀ọ́rẹ́ wọ́n mọ́ tù wà wọ́n kù fáàrù hálù wọ wọ́n kú hálà káwọn lè yé káfìrí rẹ̀ àbí kò fárọ́ àwọn tí wọ́n sá ìgbàgbọ́ wọ́n wá kú tó á ní ìpèsè ìwọ̀n kìfèrí náà wọ́n sì jẹ́ ọlọ́dúnrún fi àwọn ènìyàn àdéláńtò kùbálà ní àbí ní mílíọ̀nù ọ̀la àwọn gbèsè àrà bí gbogbo lẹ̀ tọ́ba jẹ́ kìkì dá góòlù tí wọ́n wá fẹ́ ìràpadà lọ́dọ̀ ọlọ́run káwọn máa fi jìyà ọlọ́run ò ní gbà á wọ́n là ń kàdá mi kò ṣeé ṣe ṣùgbọ́n tọ́ba tiẹ̀ wá rọrùn. ó ti pé gbogbo bí lẹ́sìn pọ̀ tó yìí kìkìdá góòlù ni wọ́n wá fẹ́ fi ṣe ìràpadà níbi ká kó gbogbo kìkìdá góòlù yìí lẹ̀ tí ọlọ́run bá fi gbà wọ́n lẹ́rú ọlọ́run ò ní gbà tí wọ́n bá tẹ̀ rí kìkìdá góòlù tó kúlẹ̀ tí wọ́n bá rí ikó wá. ìtumọ̀ rẹ̀ ní pé ẹni yóò tọ́ kú lórí àìdè gbàgbọ́ kò sóore kẹtọ́ lọ́wọ́ tó ọgbà lọ́wọ́ ẹ̀. àkọ́rọ̀ kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú ẹni wọn tó jẹ́ kéèké ní bọ́bá ti dáadáa kó gbà pé kódà wọn ní ìgbàdọ̀ àpò. àwọn agogo bíi lẹ́wà ilé ẹ̀tọ́ sádùá á ìrè rí bá kò sóore kẹkẹ tọ́lọ́wọ́ ọgbà lọ́wọ́ ẹ̀. kódà kó lè lóko bí gbogbo lẹ́lẹ́yìn ti pọ̀ tó yìí ti dá góòlù ọwọ́ àlọ́ ọ̀nẹ láti fi súnmọ́ lọ́wọ́ ọlọ́wọ́ onígbà àdé dada. wọ́n ní bí wọ́n ti sì béèrè yẹn lọ́dọ̀ àdẹ́bì sọ́lọ́lọ́ àṣàlá nípa àtúnlẹ̀ ìbílẹ̀ ìjẹ̀jẹ̀ àdì. yẹ́kiri àtúnlẹ̀ ìbílẹ̀ ìjẹ̀jẹ̀ àdì ni ní máa ń kó dàlejò kẹ̀yẹ́ sẹ́ni tí ó rà lejò tó rojú fọ́fọ́ ẹni pé dáadáa ni ẹ̀sìn pàwọn aláṣẹrẹ adébí sọlọmọ àdìsọlá wọn ni mo gánà yóò fi lùbí láàyè wàlíyà omi ààfẹ balẹ̀ yóò kéré wọ́n ifá kẹ̀ẹ́dọ́gba gbọ́ ló ń gbọ́ àtọ́jọ́ kẹ́yìn ó sàkọ́lé àlejò ẹ̀ ọ̀dọ́lá ìkú ti jọ̀dí àrùn ní máa ń sàkọ́lé àlejò ní máa ń gbọ́dọ̀ àlejò tó bá ti rá àlejò báyìí yóò ṣe ìtọ́jú wọn. kò tún tẹ́lẹ̀ o ẹni tó bá wà ní gbèkùn yóò wò pé á ah, kí ló dé tí wọn tó wà ló gbẹrú yóò dé àwọn ìrówó ni yóò sì kówó lẹ wọn bá túlẹ̀ kọ́ ẹnì fún àtẹ̀bí sọ́lọ́ lọ́wọ́ sọ́lọ́sọ́ ẹ̀kọ́ sọ́dọ̀ ẹ̀kọ́ wa lọ́wọ́ ó kólé àníyà ẹni ọba wa gbé kù lẹ́yìn dẹ́ sì ní ma ẹ túlẹ̀ àtúlẹ̀ kò tó jùlẹ̀ àná àmà túlẹ̀ tọ́ba ẹ sọ́wọ́ gbé kù àtúlẹ̀ ẹ lè fi dáadáa ó tó di méjì ọ̀yà kí ló ń ní wá ṣe ní pé tó máa fún yẹn jẹ ìyẹn náà dé sí wa nú àṣẹ sálùsù sálá tó pa wá pé dáadáa táwọn mùsùlùmí lè ṣe ni okùnlẹ̀ àdíyá wọ́n ṣe kéde ọ àjíbù dá ìyá ọ̀dà ìwà fún ẹni tí mi ń pa ló jẹ ẹ̀sìn ìpinnu ṣe àgbákẹ́ àlùjẹ́nà tó ti ìta ẹ̀yẹ fún yẹn jẹ mẹ́mẹ́ adúláyé fún mi jẹ àjòjì àti fún síbẹ̀. ẹ̀ẹ́dì wọ́n wá béèrè lọ́wọ́ àtẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá pé ìjẹ́ ohun tó ń ṣe yẹn tó lè wúlò fún bí. àìsí ọlọ́run ní kò tí mo dọ́jọ́. wọ́n ní torí kò ṣe ti já fọ́rọ́ mọ́lẹ̀ lẹ́nu ẹ̀rí yẹn ni pé kò ní gbàgbọ́ sọ́lọ́run. tibi tó yàtọ̀ pé wọ́n lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dà kó wí rí níjọ́ kan nínú gbogbo ọjọ́ ayé ẹ̀ ìgbé lọ́wọ́ ẹlẹ́dà ékèrè lè kọ̀tì àti àṣìṣe mi forí ẹ̀jẹ̀ lé o ìyàwó bàjẹ́ níjọ́ kan ẹ bọ́lọ̀ gbogbo lẹ́yìn tó bá jẹ́ tọ́wá lọ fi fẹ́ ìràpadà lọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́ gbà wò lẹ́rú o sì nígbàgbọ́ ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ láéláé gẹ́gẹ́ bọ́lá ọba ti sọ́dọ̀ ayé àti ìtẹ̀wọ̀ láyé kúba lóbi ní àádẹ́lì wọ́n la tẹ̀fọ́ wọn ṣàfáà wọ́n la ọ̀hún yóò ń sọ̀rọ̀ ọ̀yà. ọlọ́run ò ní gbà lọ́gbà lọ́wọ́ ẹni tí ọba nígbàgbọ́ ọlọ́wọ́ ò sì ní gba ìpè lọ́wọ́ ẹni tí ò nígbàgbọ́ ọlọ́wọ́ nígbà pẹ̀rẹ̀ nírọ̀rọ̀ ọlọ́wọ́ tọ́lọ́ sọ pé lábẹ́ òfin ìwọ láti láàrẹ̀ méjì òkè dàlẹ̀ kì í àrọ̀ ẹ̀ o méjì ọba gbọ́ ọlọ́wọ́ ọba gbọ́ kátàkárà kẹ́ òsì kìláàlù ayò kẹ́ òsì tí ó gbáyà ọlọ́wọ́ tó wá sọ wípé ìdọ̀lẹ́dí rẹ káfà ó lọ́wọ́ àgbẹ̀lá òun máa fìlà á tó jẹ̀bi àwọn ọmọ ìsìlá ó gbà á níyà ọ̀tà tó bí ibi dáadáa nìyà ọmọ ìsìlá rẹ. ọlọ́run ti fẹ́ rí àwọn aláìní gbàgbọ́ tí bá fẹ́ fún ọ gbogbo wọn ti mẹ lórílẹ̀ yẹ́yẹ́ atúwárí lọ́gbọ́ rẹ̀ kẹ́ àwọn ni wọ́n di gbogbo ẹ̀ kọ́ wá gbé e kalẹ̀ láti lè pé kọ́lọ́wọ́ bá gbà wọn lẹ́rú kọ́gbàgbé àwọn ṣùgbọ́n wọn ò ní gbàgbọ́ kọ́lọ́wọ́ gbà wọn lẹ́rú káwọn ti má jì àdéhùn pé nàlùkẹ́ yá mọ̀ kọ́lọ́wọ́ irúfẹ́ wọn wọ́n ní gbogbo tó tó lẹ̀ àti lọ́kọ́ rẹ̀ kẹ́sì ṣùgbọ́n wọn di ní gbàgbọ́ wọ́n ti gbé gbogbo kẹrẹ kalẹ̀ fún ọlọ́run dáàbò gbà á kó jẹ́ fi làwọ́ nínú ìyájọ́ fi dàlọ́ kẹ́yà mọ́ onímọ̀ọ́tò fún bílà ní ìdùnnú àlégbà lọ́wọ́ kọ́là fún máa dáàbò dàlímù yàtí tani tí ronú sì máa jẹ́ tiwọ́ olọ́lọ́run ti wá sọ ní ìgbà yìí pèsè lẹ́bí rẹ káfà rú ọ̀bọ́n tú. ọlọ́run sádájọ́ àwọn aláìní gbàgbọ́ wọ́n sáyẹn ní gbàgbọ́ wọ́n mọ́ tù wá gbọ́dọ̀ fà á wọ́n wá kú ìṣesí àìní gbàgbọ́ náà ni wọ́n sì kú sí wọn padà gbàfà fàlà yóò kú báyìí lábẹ́ àti mílíọ̀nù àrùn dídá àbá wọn làwọn yóò kúta dáadẹ́ ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn gbogbo tó kú lẹ́lẹ́ ọjẹ́ góòlù wọ́n wá fi ṣe rere ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn kọ́ fẹ́ fi yá ọlọ́run kájẹ ní òpó síbù kó ṣe pé gbogbo lẹ́sẹ̀ tó ajẹ́ kìkìdá gbòòlù àwọn ẹ̀wọ̀n adẹ́ ní gbogbo ẹ̀ òpó síbù tọ́ba wá rọrùn bẹ́ẹ̀ aláìní gbàgbọ́ ni wọ́n gbogbo tó wà lẹ̀ ọjọ́ kìkìdá gbòòlù wọ́n wá fi ṣe rere pé kọ́lọ́run ọba fi tú àwọn ọlẹ̀ káwọn fi má jí à ọlọ́wọ́ ò ní gbà lọ́wọ́ wọn ò láyé kálá fún bá dábùn àlíhùn àwọn yẹ ìyà tí tani sí irun ní ọ̀jẹ̀wọ́ ọmọ àlàfo mi ń ná sírí wọ́n sì nílé alátìlẹyìn kankan bí tí ò kọ́ bọ́. ìyẹn ni wípé fa àtọ́fà wọ́n là wípé àdáàbí alàlẹ́ àwùwálì wọ́n ní ó jọ ìrẹ̀mọ́ asù ìdọ́gbẹ̀dì conjunction ọjọ́ ìrẹ̀mọ́ pé wọ́n làwìn gàdáàbì ní ọjọ́ ìrẹ̀ mọ́ alàlẹ́ awọ́lẹ̀ kọ̀dálà aláàdẹ́hù gẹ́hùhù wọ́n ní tún padà ń tọ́ka sí pọ́tọ̀ ni. ṣùgbọ́n ohun táwa sọ ní ká sọ yẹn òun jẹ́ lọ́dàájú ká sọ pé wàá òun fi záyidà alọ́lọ́bọ̀ ó sì lè wọ̀n tẹ̀dí dálíkà aláyọ̀ nínú àbúmi ní lẹ́yìn ṣe é kọ́jú. wọ́n ní a sì lè túbọ̀ rẹ̀ wípé kò lè kẹ̀kẹ́ ò lè là á nínú ìyá ọlọ́run. ẹ káwí bẹ́ẹ̀ yìí pé wọ́n bá ná gbogbo lẹ́lẹ̀ yìí góòlù ni ọwọ́ àná ó fi ṣe rere kò lè lánú ìyá ọlọ́run. wọ́n la lè tún sọ fọ́rọ̀ tuntun ni pété ọba tó wá yá ẹ̀fí rẹ̀ pé òun fẹ́ ìràpadà ìkúlẹ̀ fẹ́ mi òun lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà nígbọ́rọ̀ kejì bíi ìtòlì àlètú bẹ́ẹ̀. àkọ́kọ́ náà alákọ̀ọ́kọ́ òní pé gbogbo ohun tí ń bẹ́lẹ̀ òní góòlù ọ̀dẹ̀ ìfèrísì ọlọ́run ò gba ròdókèwàdà kò gba lẹ́rù. ọ̀rọ̀ kejì tọ́ba tó wà pẹ̀lú ọ̀dà òun fẹ́ ìràpadà pé kọ́lọ́run ọba kó làwọn òun fẹ́ àkóyọ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú gbogbo ohun tó kúlẹ̀ tó jẹ́ kìkìdá góòlù gbogbo òkè ìpẹ́ rẹ̀ gbogbo ẹ̀mí tó ga ẹ̀mí tó lọ́ọ̀lẹ̀ tó owó nìkan kó ẹ̀mí òwò jẹ̀mí là ọlọ́wọ́ ní kò ní là torí kíni o lọ́la yìí ní gbàgbọ́ àbí máa ń sọ fún agbègbè yìí ọba ní gbàgbọ́ ẹni tí máa ń ṣe rẹ sọ fún fọgbà ìsìlámù ẹlòmíín bẹ́ẹ̀ náà àwọn ẹni tí ń pàtẹ́wọ́ àbọ́jọ́wò sùn sí kan dáadáa rẹ̀ ti ṣe kẹ́kẹ́ wá sọ́dọ̀ mùsùlùmí ẹ̀rí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n yẹ àwọn níbi kankan tó àwọn burúkú ẹ̀ bá káyà ọmọ yẹ kó kalẹ̀ fún ọ jù bẹ́ẹ̀ lọ àyẹ̀tọ̀ ọmọ yẹ kó kalẹ̀ àdẹ́pì kò sí ìtọ́kẹ̀ àwọn ọ̀họ̀ rẹ òkú bá wọn lásán ẹ lọ sí ìdílé òun sápẹ́ ni kẹ́ẹ́ má jẹ́ ti sọ̀rọ̀ fún ẹnìkan ní ìdílé lọ́wọ́ ti wọlé ó ti jáde tó lọ kó òbí ẹ sì wá àsìkò gáà ah, ọlọ́run lè rí gbọ́ lẹ́rú ọjọ́ gba islam ọ̀ bá gba islam ìgbé ni gbogbo nǹkan tó ṣe àgbẹ̀rọ̀ torí pé yóò fà ìgbé ni ìbí dé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè ṣe àlejò àtúntì ẹ̀kú láyé ẹ̀rí pé gbogbo ọ̀rọ̀ náà sọ yà ń sọ̀rọ̀ nípa ọjọ́ rẹ̀ pé mọ́lẹ̀ wà ń bẹ̀ pé ọjọ́ ọlọ́wọ́ ò ní gba lẹ́rú níjọ́ yẹn ayé bí ìtẹ́lẹ̀ tó máa pọ̀ sí. alimami ahmed rahimahullah ta'ala wọ́n gbé bàálà tọ́jú adès bọ́ọ̀lì rọ́jà lọ tàlá àdì. wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ àṣálà wọ́n ní wọ́n mú arákùnrin kan nínú àwọn ẹni àlùjẹ́nà ọ̀yẹ̀ kúlù lẹ́wọ̀ yóò bá wa sọ fún fèrè ọmọ alẹ́ bí ada ẹlẹ́dọ̀ ọ̀yẹ́dẹ́gbọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ẹlẹ́dọ̀ ọmọ àkọ́bẹ́ fèrè ọmọ alẹ́ bí ada káyé fàwọn ayé dàbọ̀ nzìlà bọ́ọ̀ ló ti rí ibùsọ̀ kalẹ̀ sí ìrẹ̀ ìdílé rẹ̀ bọ́ọ̀ ló ti rí ibùsọ̀. ẹ̀rọ kúrò ẹ̀rọ bù ẹ̀rọ kò má dé. ẹ lórí a wọn lọ́wọ́ bẹ lẹ́dàá mi ibùsọ̀ kalẹ̀ sí ibi ilé mi yìí ọmọ lórí pọ̀. wọ́n lọ́wọ́ wa sọ fẹ́ nìyẹn wípé ọ̀dà sì béèrè kó o sì tún ní àdìyẹlé ìyẹn ni pé mú nkẹ́kẹ́ sẹ́ni tó ìjẹta ọ̀fẹ́ ni. إلا أن تردني إلى الدنيا فأقتل في سبيلك عشر مرارا wọ́n lé wọ́n tẹ́lẹ̀ yẹn sọ ni pé a kí ilé ṣe béèrè o èyí sì lè lé àbí eléyìí rẹ kẹ̀kẹ́ kan ju pé kí wọ́n lọ́n darí padà sáyé lọ tí wọ́n tún wá pa sójú ọ̀nà rẹ lẹ́ẹ̀mẹ̀wá wọ́n ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ nípa ohun tó rí nù ọ láti bẹ fún kéèyàn kú síbi ogun ẹ kéèyàn kú sójú ọ̀dọ̀ ọlọ́run. ẹ̀rí wọ́n ní wọ́n tún á mú ẹnìkan á tó wọ́n náà tiẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ fún gbogbo ọmọ ẹlẹ́bí adama ibi tó ń sọ̀kalẹ̀ sí ilé rẹ̀ yìí kó ló ṣe rí sí gan. a yóò ah! ní ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ilé ikú lélẹ̀ yìí o. ẹ ẹ rí ọlọ́run wa sọ fún ibi ọ̀dà gbogbo bílẹ̀ ti pọ̀ tó ní ọ̀ya àfikún kò fi wáyà padà lọ́dọ̀ mi bí wọ́n fi wáyà padà lọ́dọ̀ mi gbogbo bílẹ̀ tó tó kọjá góòlù kó ti pé wọ́n lò ní fún gbogbo ẹ̀ kó fi wáyà padà lọ́dọ̀ mi bí wọ́n fi wáyà padà lọ́dọ̀ mi. a yóò ní bẹ́ẹ̀ ni wọ́n lọ́wọ́ ẹlẹ́dà gbogbo bílẹ̀ tó ti fi sí àyẹ̀ lágbára dé bí tó sọ̀ kalẹ̀ síbi tó burú dé gbogbo bílẹ̀ tó tó ìkọjá kìkì dá góòlù ìwọ́n lọ́wọ́ ọba ti tún nílẹ̀ ọlọ́wọ́ lọ́ أعطى أقل من ذلك وعشر فلم تفعل فيرد إلى الناس أعوذ بالله wọ́n lọ́wọ́ ẹlẹ́dọ̀ máa sọ fún yín pé ewu tó kéré sílẹ̀ èkó bí ọ́ láyé bíbó mú wá. nígbà tó wá dojú yà ọba ní gbogbo bílẹ̀ ṣe tó ìdọ́jọ́ kìkìdá góòlù fún mi wàrà padà. ọlọ́wọ́ àti ọ̀pàrọ̀ ni ẹ láyé èbí mo bí ọ́ ní ìtẹ́ tó kéré sí i tó dẹ̀ rọrùn jẹ léyìí lọ ẹwẹ ẹni tó tó jó lówó ní sísà káwọ owó ẹ pé owó ẹ ti pé one million ọdún kóòrì ẹ kílẹ̀ tán ọlọ́run tán ọlọ́run tó mú wa twenty five thousand naira nàìjíríà mọ̀tò òjò bẹ́ẹ̀ lọ. nígbà tó bá wá di ojú yà níjọ́ ni kọ́lá yóò fẹ́ lé nínú akóhùn pé one million akóhùn tó wà lọ jẹ gbèsè another one million jẹ kí àyè ti má jẹun ọlọ́run ni ọ̀pọ̀ àrọ́ ni ẹ ọ̀pọ̀ àrọ́ ni ẹ inú tó kéré sílẹ̀ ìbò bíẹ́ láyé tó dẹ̀ rọrùn ìdí lọ ó ò ṣe wọ́n yọ̀rá ju òye lànà bí wọ́n ti dá padà sínú náà nìyẹn. wọ́n ti torí ẹ̀ lọ́lọ́wọ́ bá ti wá sọ wípé òláyé kálá ń bá dáàbò dàlẹ́ mọ̀. ọlọ́run dúró pé àwọn ẹni yẹn ìyá tí tani tí ronú máa jẹ́ tiwọn. wọ́n máa làwọn mẹ́ta kiri wọn ò dẹ̀ sì ní rí alátìlẹyìn kankan tí a ràn wọ́n lọ́wọ́. kò lè sẹ́nikẹ́ni fún wọn tó máa máa là wọ́n nù yà ọ́ lọ. kò sẹ́ni tí ó kó wọ́n yọ nínú títa ní ríro ní ìyà ọ́ lọ. àwa níbẹ̀ ní àlè ìfáàkù mí ni àhábìlà àmúwálì mí nà lè bèrè nínú dáadáa lọ́wọ́. kọjá sí pé dúkìá adéyẹn nífẹ̀ẹ́ náà lèyàn nà afẹ́rẹ́ owó afẹ́rẹ́ dáńtẹ́ fáwọn èèyàn tọ́ba yìí pa afẹ́rẹ́ aṣọ afẹ́rẹ́ kọ́ńdà sọ fáwọn èèyàn dúkìá tá a bá fẹ́rẹ̀ aṣọ yẹn ká ń fáwọn a bá ṣe léyìí فلو بعض بلا تعلال البر حتى تنفقوا مما تحبون ọlọ́wọ́ bá ní ẹ̀ lè rí dáadáa kí ni dáadáa gẹ́gẹ́ bí àfa wa wàkíyà nínú tafsiru rẹ̀ ọlọ́wọ́ alátọ̀dọ̀ amúrù fún nàìmú ohun tí ń jẹ́ dáadáa òun náà ní àlùjẹ́nà ẹ lè rí dáadáa tí ń ti àlùjẹ́nà àtà tó ń fèkú mímọ́ tó ẹ̀gbọ́ kẹ́ẹ̀fì náà nínú àwọn kẹta ẹbí ìfẹ́ sí ẹlòmíì tọ́ba fẹ́ẹ́ ti sádákà owó tó ní o lè gbà tí o ní fẹ́ sí ni ọ yọ jáde lọ́wọ́ bẹ̀rẹ̀ sí gba fífẹ́ mi láyé jọ jímọ̀ èyí ò rí owó àwọn ará kódà wọ́n fẹ́ kọ́ lé epo òun ni òsì nífẹ̀ẹ́ sí alimami ahmed rahimahullah ta'ala látọ̀dọ̀ anas ọmọ malik. كان أبو طلحة أكثر أنصار لمدينة مالا. قلت يا أبو طلحة رجع يوم. أبو طلحة رجع يوم. أنس بن مرة òun ló lówó ṣe ní Mọ̀dínà lọ́yà. dúkìá tó wà nífẹ̀ẹ́ sí ju àyè tó wà nìyẹn. ó kò yìí ọkọ̀ jù náà mọ́sálásí àdébí sọ́lọ́. wọ́n náà ń sọ̀tọ́ lábá wọnú ọgbà yẹn yóò mú bẹ́ẹ̀ àwọn omi tó dáa ìfẹ́lú rẹ̀. wọ́n ní adéṣù wa nígbà táyà yìí sọ̀kalẹ̀ tọ́lọ̀ sọ pé láǹkà náà ló ní bí rọ̀ ẹ̀ lè rálù jẹ́nà ẹ̀ lè rí dáadáa àtàtún fi kú mímọ́ tó fi kú ọ̀ tẹ́ẹ̀bì náà nínú tẹ́ẹ̀bì sẹ́ ìgbà tọ́lọ̀ sọ àyà yẹn kalẹ̀. àbútọ́lé hàdí ilé òṣìṣẹ́ ọlọ́run ọlọ́run máa sọ yí pé láǹkà náà ló bí rọ̀ alẹ́ lè rí rere sí ìsìn àlùjẹ́ náà. حتى تنفقوا مما تحبون تبدو نجد متنفة وإن أحب أحب أموالي إلي ببيرها ببيرها ببيرها dúkìá tí wọn wá nífẹ̀ẹ́ sí ju àyè lọ wà látòdì lọ òdìdì sàrà àfọlọ́pàá yìí. ẹ̀wọ̀n tó kúrọ̀ ha arìjú bí rọ̀ ha. wàzúkúrọ̀ ha ìdàlá ìdàlá ìbí rẹ̀ kẹ́ dáadáa rẹ̀ tí ó jáde pẹ̀lú sábàbí oko tí mo gbé lẹ̀ pé káwọn òṣèlú máa lọ sáǹfààní mẹ́ ìbí rẹ̀ kẹ́ dáadáa tí ó jáde mẹ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ yẹn ní bí àti pamọ́ ẹ̀ mo rẹ̀ kẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá. torí bẹ́ẹ̀ wo òjijì ọlọ́pàá ti kó dúkìá yẹn wájú ẹ̀ níbi tó ọba rí bọ́lẹ̀ tó jọ dẹ́sí subhanallah ìwé làwọn olówó tí wọ́n gbádùn bí wọ́n ń ṣe ní àwọn ilẹ̀ Saudi ẹ lọ báwo olùmọ̀ tí wọ́n bẹ̀rù ọlọ́run tí wọ́n tó déédéé tí owó bẹ báwo sùn báwọn ẹni tí wọ́n ní ìdí rẹ̀ ẹ̀yin ọ̀pọ̀ wọ àwọn tẹ bá ní tọ́lẹ̀tọ̀ tẹ kó fúri wọn lọ́wọ́ fi ṣe àwọn dáadáa ribiribi táwọn ọ̀dọ́ wa rí báyìí. ó dà láwọn àyè wọ́n lè fi kọ́ bọ́lá wọn lè fi sáwọ́ dáadáa rí. lè fi ráhùn yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀rí náà ọmọ ìyá wa tó lọ fẹ́kọ̀ọ́ láwọn ilẹ̀ sọ̀rọ̀ bíyà ẹlòmí bíyàwó tó bá pa ayò irú àwọn owó ńlá bẹ́ẹ̀ wọ́n lè sọ́kọ́ lọ kára ilé rẹ wá. gbalé bẹ́ẹ̀ rẹ́fúrẹ́sì bẹ́ẹ̀ abẹ́lẹ́ bí mọ̀ ọ́ ní tíra ọ̀yà gbà ọ̀dọ̀ ọ̀fẹ́ lọ́lé ọ̀fẹ́ lọ́wọ́ aráàlú ọ̀yà yẹn gbà yìí. ọwọ àti dúkìá yẹn lòun ti fẹsí ti sádàkà fọlọ́n báyìí oore rẹ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ń fe lọdọ lọ òṣìṣẹ́ ọlọ́run bí ọba wọ̀ ni ó gbé ẹlòmíì ó gbé sàárà àfa àfa àfa yóò tún tẹ̀lé. ẹ ọ̀sán ló ní kí bẹ́ẹ̀ àwọn fún òkèlè yẹn fún a kí ló dé ẹ ó ní bùkátà bá. àbá ẹ fún mi mọ sí àwọn òwe lẹ́gbàdà kó àwọn ètò ta fún fún àwọn lẹ́gbàdà kó. ìgbà tó gbé sádàkà yẹn kalẹ̀ fún dọ́ àhà sádàkà yìí gbé kalẹ̀ àrọ́ kàlọ́ tọ́lọ́ ń bá fi yẹ

wọ́n ní ọ̀kadì sẹ́mi àtúntò sọ́lá gbọ́ fún mi ti gbọ́ ṣùgbọ́n àná àrọ̀ mo ti gbé wáyé kí ẹ ti gbé mọ́ kẹ́wọ́ lágbo ṣùgbọ́n ọ̀gá pé mi tọ́lọ́ ń bá ti ẹ̀mí ni mọ̀ ń wò pé dúkìá yìí lọ́ọ́ fi sàwọn fámìlì rẹ̀ láǹfààní. ọmọ kò ti kọ́rọ̀ lémi lọ́wọ́ tẹ́lẹ̀ ó ti di sádákà mi tọ́lọ́ ń bá fi hàn kí ojú ẹ sí òun ni ó gbé sí ọ̀dà mo ti gbọ́ á ah, kí ló fi ń da tó o tó o sì ọ̀dà pọ̀ o ti gbọ́ rẹ̀ dúkìá yìí o ti lérè lu wáyé o ti lérè lu lẹ́ẹ̀mejì ṣùgbọ́n mo rí sí ọmọ kó sọ pé ibi tọ́lọ́ pa tiẹ̀ mi ohun tí mo rí ni wípé kó gbé dúkìá tó rẹwà yìí kó gbé kalẹ̀ fáwọn aláṣọ àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n lè rò ìṣiṣẹ́ ọlọ́run فقصدها wọ́n ní a tó ní abáde lọ fún gbogbo òpin yẹn ọlọ́pin fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ kódà ó ya. títí ó pin lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àwọn àbúrò bàbá rẹ̀. ìbò bùkọ́lì àti tuntun ìwọ̀n gbé hadith yìí jáde wọ́n ló fi wà ọmọ ọkọ rẹ̀ wọ́n ní kóòrù náà máa sọ̀rọ̀ ẹ̀ níbèrè òjijì ọ̀rọ̀. làwọn akọ làwọn kóòtù máa nà. sọ́mọ tá a bọ̀rọ̀ dédé wọ́n ní bí gẹ́ẹ̀sì dúkìá kẹrin tọ́jẹ́ dúkìá ọ̀wọ́ lọ́dọ̀ rẹ̀ tó yìí pé tí mo kà ní Khaybar. sọ́mọ tá a bọ̀rọ̀ kíbi rẹ òjijì ọlọ́run fẹ́ wọ́n fẹ́ pàmí láti ẹ̀ka ni àti ti sí àwọn ẹni rí nìyẹn wọ́n sì lọ bá òjijì ọlọ́run àbáwọn ẹni tó bá ní kí wọ́n jẹ́ nira tí wọ́n jẹ́ olùmọ̀ wọ́n lọ bá wọn. dúkìá bẹ́ o àyẹ̀bọ̀ bọ́yá ẹni rẹ ni tí ó nílò rẹ o wọ́n wá lọ bá Ànábì sallallahu alaihi wasallam mi jẹ́ ti dúkìá kan tó ń wọ́ lọ́dọ̀ mi tó ìpín tí mo ní ní Khaybar kí ni rẹ̀ Ànábì fẹ́ pàmí láti ẹ̀ka yẹ́nì bí ìpínlẹ̀ rẹ̀ ni wọ́n ti ìbọlẹ̀ òkú rẹ̀ parí òkú rí ìpínlẹ̀ rẹ̀ yóò máa wà bó ṣe wà á gbọ́dọ̀ ta á gbọ́dọ̀ fi bó yẹ ṣùgbọ́n tí bá ń ṣiṣẹ́ tẹ̀lé jẹ́ lọ́ọ́ dé ìpínlẹ̀ rẹ̀ mọ́lẹ̀ wọ́n sábìlì sábọ̀rọ̀ èso tí bá wà jáde bẹ́ẹ̀ ẹjọ́ máa dọ́dọ̀ gbogbo àwọn yẹn káàkiri òun ló ń pè ní wákọ́fù wákọ́fù dúkìá tí yẹn bá dé tí yẹn nífẹ̀ẹ́ síjú náà lè yẹn fi dèkì lè yẹn fi wá ló jẹ́ nà. àfa àwọn ọmọ sọ pé dúkìá tó gbà tó jù yẹn ó fún yẹn owó ọ̀kẹ́rù ẹ̀. ìrẹ̀ káyọ̀ àtọ́jọ́ kejì dáadáa nínú tí ó tóbi kóńgbà kóńgbà. owó ọ̀kẹ́rù ẹ̀ bóòdì kóòwò ti dìrì sí ọlọ́run níbẹ̀ ìpínlẹ̀ rẹ̀ jọ́ máa bẹ́ẹ̀ ṣùgbọ́n èso tí bá jáde bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ kí ọmọ aráyé wọn máa ti kàn fàáyé olóògbé wa kọ́ òun kẹ́ làlàyé sọ́dákọ́tù járíà tẹ́ẹ̀sì máa ń lọ dáwọ́ sàárà fáwọn àfáà lóde òkú kì í ṣe yẹn ìbí máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé dípò owó yẹn tó máa gbowó tí wọ́n fi wẹ̀kú ìbáwọn náà wọ́n máa ba yín wẹ̀kú kì í sàrà àmọ̀lé kí ẹ gbowó wẹ̀kú ó dẹ̀ yẹn lè dá iléeṣẹ́ ẹ̀wẹ̀kú ẹ̀kú lẹ̀ iléeṣẹ́ yìí o mo fẹ́ máa wẹ̀kú bẹ̀rẹ̀ òkú ọmọdé iye táwùsàn báyìí òkú àgbà iye táwùsàn báyìí ó wà láàlẹ́ oríṣiríṣi àṣọ pé ìnáwó ni nínú owó tí wọ́n fẹ́ ká yọ ọdún lókè òkú lọ́wọ́ ṣùgbọ́n kó kú wa kú wa sọ yìí pé ẹ àlejò sọ pé yẹ́n hàn máa mú wa kà tó àlejò òwì bẹ́ẹ̀ òwì bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kò rí bẹ́ẹ̀ ẹsẹ̀ ńlá ni òní pé tọ́lọ́wọ̀ òwì tàdébí òwì tàdọ̀ pé àdébí òwì tọ́ba tí wàá tó kẹ́yìn lóde àdébí náà wọ́n ti ṣe wá àti fi dẹ́gbẹ́ ẹ kú rọ́jú ẹ kú kéré wọ́n ti wí ẹsẹ̀ wò. yọ kẹ́kẹ́ pé àdébí kẹ́kẹ́ wá sọ pé yẹ́n hàn mọ̀ wá tako à sábà á dèjì ọ̀dà àdébí ọ̀sọ̀. ìfẹ̀yẹ́n hàn mọ̀ wá tako nítorí wọ́n sádàkà. ẹ máa sì tó kú yín pẹ̀lájọ àti kákàkà à òwí bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ àwọn àfáà ni wọ́n gbé lábáàrí kalẹ̀ kò sí lábáàrí òsùn tẹ́ tẹ́ òwe ìdáhùn tó sọlá sọ́kù hadith àti ìkọ̀ ẹ̀rọ yẹn hadith tó gbádùn onípe tí ọmọ àdébí àti ọmọ ti ọyà àdébí àdámọ̀ bá ti kú báyìí nǹkan tàn án ní wàhálà ló ìlànà ìsàlà gbogbo sẹ́ẹ̀rẹ́ ti dópin àti mẹ́ta ló kù ọwọ́ àti ẹ̀tọ́dà kan ti jẹ́ àríyá sàrà àtẹ́ni yẹn ṣe tó ń kọ̀ǹtínú irú ẹni ní ìta mẹ́nu báyìí òun ni wá kó fò wọn ni àtọ́dà kan ti jẹ́ àríyá kàlí wá pèsè bí kéèyàn kọ́ mọ́sálásí fọ́dà bẹ́ẹ̀ ni kẹ́jẹ́ lè mọ́ kù kò lè lo mọ́sálásí gbó gbówó owó tù kọ́. kéèyàn ọlọ́wọ́ ṣẹlẹ̀ mọ́ bùkátà máa bá a fà ẹjọ́ jẹ́ èmi yóò kó bẹ́ẹ̀ fi ọmọ bẹ́ẹ̀. wọ́n lẹ́nu ìfẹ́ ló wù ẹjẹ́ ìjẹ́lẹ̀ wọ́n wù wọ́n ní ọ̀sán yìí rẹ̀ rárá ẹjẹ́ ìjẹ́ kí ni yòó wọ́n ní kò tó tọ́jọ́ tí wọ́n bá yá ti jẹ́lẹ̀ wọ́n bá wọ́n bá bá fọ̀rọ̀ kọ́lẹ̀ wọ́n bá kú tọ́ ẹ ẹ́ fún àná gbogbo àwọn èyí tó àná ẹ bí ẹni wọ́n ní kéèké wọ́n ní ẹ ọ̀dà wọ́n tún yẹ ní òbí ogun òun lóhun lóògùn ìdá tó ń bá ní dáhùn pẹ̀lú ọ̀dà ọlọ́run lọ́dọ̀ rẹ̀ wọ́n bá dọ̀dà ẹ wá gbọ́ bẹ́ẹ̀ òun náà gbọ́ bẹ́ẹ̀ àwọn náà bá wá tiẹ̀ sàn ó lo sáà díẹ̀ báyìí bóun náà ti fà wọ́n ni ẹni tí olówó náà ti gbó. ẹ̀ka mọ́sálásí rẹ̀ ẹ̀ ẹ̀ mọ́sálásí rẹ̀ ti sọ bẹ́ẹ̀ mọ́sálásí ìta ní sàmọ́nì rẹ̀ mọ́sálásí àtẹ́bí à ń bí ní ìjáwọ́ ni wọ́n ń ṣe ìbọn fẹ́ báyìí nígbà tí òtí wàá dé ẹ̀fọ́ àtẹ́bí sọ́lọ́mọ́ àtàlà àtàdé ọ̀ wàá dé ẹ̀fọ́ báyọ̀ kó ti pẹ́ tó bẹ́ẹ̀ yóò kọjọ́ ní òní dópin nírọ̀ àwọn báwọn sàtúntún màràjì nínú lọ́dọ́ òkè òní dópin nírú báwọn ikú bàbá yìí ṣe ń lò lọ́dọ́ òkè òní dópin àwọn ò ní kú táwọn ní fúláì fọ́rọ̀ kú o àwọn ò ní kú pé tó bá jẹ ṣùgbọ́n àwọn yẹn láwọn máa rí ṣùgbọ́n àwọn ò ní kú ọ̀sán ìgbẹ́ gbogbo àyẹ̀lẹ̀ láti kúkú tó di pé wọ́n wí kẹ̀kẹ́ gba láàrin. pé àwọn ò ní kú pé tó bá ti di àsìkò kẹ́ àwọn kẹ̀ bínú pò ní àwọn kan máa lọ lóṣẹ̀ ní gbòmí. ẹ̀ sádà kọjá àríyá sàárà àti kọ̀ǹtì lòun ní gẹ́gẹ́ bí wà ní mọ́sálásí títí ayérayé gbowó wọ́ọ̀tún sí àìní ìmọ̀mù yọ jẹ wọ́n lè má sọ ọmọ ẹni ọjọ́ lè mọ́mọ́ àkọ́kọ́ rẹ̀ wọ́n lè padà yí kẹ́kọ̀ọ́ tún pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n wà ní ah ìrẹ́ bàbá rẹ̀ kẹjọ òun ló fi lè mọ́mù bíbáyìí. bí ilé kéwú bí kéèyàn kọ́ lé kéwú bí kéèyàn gbẹ́ sẹ̀gà sọ́dà àríyá gbogbo àwọn yẹn ọ̀dọ́ ọba ti di pàpà jùlọ sẹ̀gà jòòrò gbogbo àtàwọn yẹn ọba bu mi lọ ládàá yẹn ọba bu wọn làwọn wà ń gbòòrò wòrò títí wọn ló ọ̀dà wọn ló ọ̀dà owó lọ́wọ́ sàwọn tí wọ́n fi bá ti ìtọ́sọ́nà tó ń sọ sọ́lá ń fún akéka máa ṣe kú pẹ̀lú ẹ̀dìyẹ nítòsí dẹ́yìn sí ẹlẹ́sìn fìdáhùn ọ̀dà rẹ̀ tó ló ń fẹ́ gbá yẹn lẹ̀ wọ́lọ́ọ̀yì sẹ́ẹ̀lì máa kú torí wọ́n fẹ́ mi lọ́wọ́ adìẹ ọba tún dé bàbá tí wọ́n fẹ́ gba kíní lẹ̀ bàbá ní kí ló gbọ́n ní sàn ọ̀jẹ́ kẹ̀sìn lẹ̀ ó kẹ́ dúdẹ dúdẹ ìyẹn bá sáré lọ sí mi ká àti kò tẹ̀ sí ìfẹ́ àni ọ ẹ ẹ sílẹ̀ pé orúkọ yín kan títì ọ̀jẹ̀ gẹ̀ẹ́sẹ̀lẹ̀ ó ti ẹ̀kọ́ sí bàyà ní àwọn àlàyé kan tí a fẹ́ bèèrè lọ́wọ́ ẹni wá bèèrè yẹn ni ọ̀rọ̀ náà nù nù nù. aláwọ̀ ó sì fi dáhùn ọ̀jẹ̀ gẹ̀ẹ́sẹ̀lẹ̀ a sì fi dáhùn ọ̀daràn tó lóun tó fẹ́ tú yẹn lẹ̀ ó lè ní wọ́n fẹ́ sì fi dáhùn yẹn ó lórí jùlọ ọ̀pọ̀ wọn ṣe bọ́ kùdà àwọn máa ń jà sí oṣù lọ ẹni máa ń ṣe bọ́ àlè ní bẹ̀rẹ̀ ó ń bíjà aláya máa jà ní. ṣé wàá rí kébèrè ilẹ̀ náà bá tọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ti dé láti bá yíjà ọ̀sẹ̀ ẹni ó gbé lánàá bá ti à à ẹ̀wà rẹ̀ ń tẹ̀lé lọ sí wáàdì kò síbi tí wáàdì tí o ẹ nígbà tó wáàdì balabala ńkọ́. irú sàárà àti sàwùsí yìí ṣe gẹ́gẹ́ bí sàárà òní sádàkà járíà sàárà tó pọ̀ sí sàṣọ sáláńtójú rẹ̀ kí ni bá máa jabala kálukú àlọ́ yàgbẹ́ kúrúkú ló bá tán yìí ṣe yẹ bó bá tẹ̀ fẹ́ dábàlà pé oúnjẹ gẹ́ ló tẹ̀ wá gbà lérò gẹ́ kí wọ́n fámìlì bàtẹ lọ́nà ọ́ tí wọ́n náà bọ̀ méjì jẹ bí mo kò rọrùn ọlọ́jà kò rẹ̀ ti sẹ́nu ọ̀nà ẹni rẹ̀ má jẹ́ ọmọ gbà ní. tàdúrà fẹ́ni ó bẹ̀rẹ̀ sí wa ọkọ̀wé ti bẹ́ẹ̀ lórí bá tiẹ̀ lọ. ọ̀dọ́gbọ́n kó bí àwọn one thousand tí wọ́n yà wọ́n rí mẹ́ta sí ni kò kó bí èyí tó pọ̀ sí abẹ́ rẹ̀ kò gbá kò rẹ̀ sí lórí. ẹ tàdúrà fẹ́ni tó gbé kiri wa. so nípa bẹ́ẹ̀ sọ́dà kọjá àríyá bíi kéèyàn kọ́ mọ́sálásí kéèyàn gbẹ́ kẹjà ìyáálé òkú làwọn sàwọn ti ṣe wọ́n fi gbé kẹjà à irú bẹ́ẹ̀ irú òkú káwọn náà fẹ́ ká máa ṣe ni ẹlòmíì tí wọ́n ti kọ́ wọlé lọ báyìí lọ́yẹ wọlé bàbá wọlé ẹjọ́ dẹ̀ bá mi mú five thousand ẹ mú jáde kò tó bẹ́ẹ̀ yọ máa wọlé yọ máa jáde ẹ kò sówó nílẹ̀ ẹ èló ni ẹ wá nílẹ̀ gbàgbọ́ padà gbogbo elékùn tí fáìmù ọ̀rẹ́ mẹ́ra lọ. irú bàbá nìyá rẹ̀ ọmọ àkú yọ lọ gba àwọn ìmàlú seventy thousand. tó gbé sọ́mọ wa lè fi akáwọn ọmọ tó ti sílẹ̀. òkú fọmọ rẹ̀ fi torí bẹ́ẹ̀ sọ́dà kọjá àríyá òun sáré oko. ìwé ọmọ sáré oko kéèyàn gbé lẹ̀. òun táwọn yẹn máa ń ní a máa ń nídìí ọ̀sẹ̀ gẹ́gẹ́ wọ́n sọ níbi ó dà mọ́ gbò káfú àwọn àyè bíi ẹ̀gúdù rẹ̀ kí ẹ wá lọ ra òbí bíbí tilẹ̀ ọ̀yá ẹ lọ ka súdà bẹ́ẹ̀ ẹ lọ ka súdà bẹ́ẹ̀ ṣùgbọ́n ká gbé eléyìí o gbogbo ẹni tí ọba kẹ̀kọ́ lábẹ́ ẹ̀ gbọ́dọ̀ tá a fún yẹn kọ́dà báwo yẹn bá láwọn kòkòrò rẹ̀ ta ẹ̀ bu ọtọ́ bá gbọ́ lọ́fẹ̀ẹ́ ẹ kò gbọ́dọ̀ gba kankan lórí ẹ̀ sọ́dà kọjá rí ẹ̀. àwọn eléyìí ti sàárà tó lè kàn sílé o láńtọ́ sọ fún gbàgbà tọ́lọ́mù bá sì fẹ́ ká lówó lọ́wọ́ ẹjẹ́ á sì kó ara wa kó tó ní bá jáde láyé ọ̀dẹ̀ tó gbà sì kó ara ẹni yẹn kọlọ̀ wà nkẹ́ni ńlá èmi máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbàgbà alhamdulilayi bá a ti kéré mọ̀ ìyàwó a ti dìbẹ̀ lọ́lẹ̀ ọlọ́run débi kálukú wa àbí ìkàtúndé tẹ̀tọ̀dà. àwọn pẹ̀lú wọn bàbá ti pé àkíní báyìí wọ́n ti pé lágbájá ìyẹn náà tún dáadáa. ọlọ́run kájà àti láburú jẹ́ ọba jẹ́. tí kálukú náà kún gbìyànjú àwọn kẹ́ni ńlá tó tóbi. pèsè ti di ayérayé àtúntò lè máa bá kẹyẹ o. wọ́n lè jẹ́ mọ́sálásí. bí èso wo ara bí rẹ̀ alihamudulilayi ọlọ́run sọ́kùn má jà sí láburú tó bá dáadáa yìí dẹ̀. bíi kànga bíi sáré oko àwọn kẹtẹ ń fọ sí lórí. gbàmàlà òkú fọmọ́lẹ̀ ìyẹn ọlọ́ọ̀ni kẹta bọ̀. tó nípa bẹ́ẹ̀ ọlọ́run kan wá sọ wípé lárúntà náà ló ń dẹ́rù ọlọ́wọ́ bá ní ẹ lè rí dáadáa dáadáa yẹn òun náà ní àlùjánnà ẹ lè rí hatta tún fi kú mi máa tọ̀ ẹ̀ bú ọ̀ bẹ́ẹ̀ sì nínú tẹ̀ nífẹ̀ẹ́ adífi owó àádẹ́bí o káfílẹ̀ rálùjẹ́dẹ́ ọlọ́run gbogbo àwọn ahun ẹ̀dá pẹ̀lú ẹja yí padà o àhùn bíi kọ́kọ́ ń ẹlòmíì sáwù títí ká ó tún sáwù sí àwọn tí máa ń sùn rà ìlàhà ìlà yóò máa ka orí ọkùnrin yóò ka ọgbà ẹ̀wà ẹ ọgbà ẹ̀wà yóò kà ọgbà ẹ̀fọ́ ti bá yíra ewé bí ẹ̀ wá wò pé ẹlẹ́yà òkè àti ẹlẹ́yà ìsàlẹ̀. báyà kẹ́ mú ìjì mẹ́wàá a ọlọ́run ti o ìgbà ọ̀hún ló ti fi ẹ̀ baya láyà o kì í dẹ̀ ti pé wọ́n kò jẹ darí yìí náà láyà o obìnrin jẹun yẹn lẹ́yìn àtàwọn ọmọ ìbọn yóò kà ní pé mo padà wo ewédú yẹn gbà tá a o lọ́gbọ̀n ah, <laughs> ẹ̀ pé ẹ̀mí ní ẹ̀mú ní tẹ́tẹ̀. wàláyà wọn ló sùn bíbẹ̀. báṣọ èlò lẹ́ni wọn padà jẹ́rẹ́ sọ̀rọ̀ ẹ̀ nira nìkan. Amẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀ mẹ́fà péré náà ẹ̀ ókè mẹ́fà ni wọ́n ti fẹ̀ mí rò bọ́ wá jọ́ kìí sọ pé ẹ̀rẹ̀ yìí bá ti tẹ́ mọ owó pé ẹ̀rẹ̀ kẹsàn fún ẹ̀fà ni wọ́n gé ẹ̀rẹ̀ yẹn sí bàtà bàtà sàkà pé ẹ̀mí <laughs> sàlàyé lá ìlànà ìlànà ọ̀la ìyá àkójọ lásìkò táwa ìbò tí olóyè òbí náà rẹ̀ dára ni ẹja wọ́rọ̀ mi sọ àkótó olóyè òbí ọ̀ọ́lọ̀ fẹ́ràn ni wọ́n gẹ̀rẹ̀ àkójọ wa nígbà tó òjò bá já òjò gbólógún ẹsẹ̀ o àyọ wọn lọ ẹlòmíì dẹ fọlọ́n lè fi wọ rẹ̀ fẹ́ lórí nítorí fọlọ́n hànà kó lè fi bẹ́ẹ̀ pé pé kò ní jù bẹ́ẹ̀ lọ lórí wọn ni wọ́n lẹ́nu adájọ́ àti ìyàbá sùn ó yẹ ti alábàtà ọba dé ó ti sùn bíi fẹ́ wù dáa ìyẹn kẹ́ni mo fẹ́ rẹ̀ rẹ̀ owó òwú ó ní fáwọn èrò ti dá ẹ̀sìn bẹ́ẹ̀ ni fẹ́lẹ́ ti pàṣẹ ọ̀kadà ẹ̀ bàbá ẹlẹ́rẹ̀ ẹ̀ wò fẹ́ẹ́ ti máa rí tó a ilé ìdọ̀tà one thousand rẹ̀ ni ìkẹta náà ní àti two five ó ní wá kiri kálukú rà lọ́fẹ́ tí wọ́n wò pé á sì kiri yóò ní jẹ́ tuntun bí ah, àwọn ọ̀dọ́ wà kálẹ̀ lóhùn náà gbọ́ wá ní kí wọ́n padà dá ọ lóhùn èló ó rẹ̀ dẹ̀ alákòókàn sínú àwọn ẹgbẹ́ olùsọ tó lẹ́tọ̀ sádákà ni ọlọ́run ti dún ọ̀rẹ́ fún bẹ́ẹ̀ mẹ́rin tọ́lọ́wọ́ òdiwọ̀n ẹ̀kú tó máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà àtọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin sí tí wọ́n fi kúròsì ọ̀fẹ́ lọ́yìn ẹ wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ilé obìnrin lọ́pọ̀ bẹ́ẹ̀ mélòó lẹ́yìn rí kọ́ ọ̀ọ́bì àwọn olóṣù yìí lè jẹ́ àkùkù burúkú. sọ àgbọ̀ ẹ mọ tẹlẹ lùbọ́ ẹ mọ wò pé ẹ bá kọ ẹ gbìyànjú ẹ bá sàlẹ̀ ìfọwọ́kọ̀ kẹ̀kẹ́ bọ́ sẹ́jà à ó ní ọjà lè ní. lẹ́lómi ti lùdú ṣayé nìyẹn bó ṣe wà lò títí nìyẹn òsì yí padà obìnrin lọ́jọ́ máa ti dáadáa sí. èèyàn ọ̀dẹ́kọ́ bá rí gbà ọ́ bí yẹn bá ti dẹ́bà yàrá gbà lọ́dọ̀ ọlọ́run àwọn tí sẹ́kù kẹ́ ẹ̀mí rẹ̀ wá ẹ̀mí wọn ní yé sàdúrà àìkẹ́ ọlọ́run bá bàjẹ́ ọtẹ fúlágbádà fúlágbájá yóò tún máa pọ̀ sí yóò sì pọ̀ ìṣiṣẹ́ ọlọ́run ọba sùkàn rẹ̀ bá a ti wà fún àmì owó la láì tìtì ẹja lẹ́wọ́ náà wọ́n lọ́ọ̀yì gẹ́gẹ́ bá ń sinmi lé àgbájú làwọn àṣìṣe náà alhamdulilayi kàjẹ fáwọn nínú súnmẹ báyìí àwọn títí táyé wa bàjẹ́ kìí ti táyé alájókòó máa ń gbà láì tó ọba gba akẹ́kẹ́ mi láì tó ọgbà ahẹ́ yẹn láì ìyá ọ̀fẹ́ lè máa tóbi lójú ọláyẹ lómi ti dòwó lọ ọláyẹ kò ní ọjà ni ẹlòmíì ni bí wọn bá ti ní dáàbò rẹ kò ní náwó àwọn alágbájá mi àwọn náà mú wá àwọn alájúwèlé ike wọn làwọn fi five thousand wọn fi dá sí wọn lè wá aláyẹ ká lè lọ bẹ̀rù ọlọ́run wa tó yẹ ká gbóyè tẹ̀sí wà lára wa ibi tá a bá wà láwùjọ tó bá béèrè ó sojú ẹ̀. tá a bá wà láwùjọ kan tó bẹ ti béèrè ó sojú ẹ̀. ìṣèjì àdókò sálá tó dẹ̀ wà yẹ ìbí tó bá dojú ẹ̀ ni wọ́n sì béèrè tí ó délẹ̀ tí wọ́n bá tó àṣọ kó délẹ̀ ẹ jẹ́ ká máa tàfihàn sí ẹ̀sìn yìí wa kúnlẹ̀ yìí wà kájẹ́ ju bá a ṣe lérò yẹn lọ. aláya lè máa sùn kaba yìí ẹ wọlé sáfù mọ́sálásí wa yìí lábẹ́rẹ́. àwọn tó ka àwọn tó kọ ọwọ́ tí ó tètè bọ̀ àbí láì jẹ́ ọmọ àwọn fi tàbí forty five. káma wa rí bí sáfù bíi márùn nọ́ọ̀mù tí a fi bẹ̀rẹ̀ láì tàbí nọ́ọ̀gbà kalẹ̀ nọ́ọ̀gbà kalẹ̀ báyìí a má rí two thousand naira lọ. a má rí àkùbẹ́wà ìyẹn lè má lè dìbò ẹ̀rọ ara ìdá tí yẹn bá ti àwọn ọ̀daràn kan ìwé tí yẹn fẹ́ níbi yẹn a sọ́wọ́ wọn náà dáàbò tó sùúrù gbogbo lọ́wọ́ kálukú ọba jẹ wàhálà owó tí wọ́n lẹ́nu pé wọ́n lè jọ o bí jímọ̀ ọjọ́ eléyìí wá ní ìtọ́jú pé kékeré báyìí lọ́kọ̀ ìlọ́kọ̀ ìlú ẹ̀jẹ̀ asọ́ra fáwọn owó la nífẹ̀ẹ́ sí ju abẹ abẹ̀rẹ̀ àlùfẹ́lẹ̀ obìnrin náà bá ti di kó wá ṣiṣẹ́ bí yẹn ti ní papọ̀ májè wọn dẹ̀ ti wà sí akọ́kọ́ ẹ̀ ibi tágbára ẹ̀ ti dúró ẹ̀ àdẹ̀rẹ̀ àlùfẹ́lẹ̀ ọlọ́run ní láti àná ẹ̀ lórí mi rọ̀ ẹ̀ lè rí dáadáa sí ìsìn àlùfẹ́lẹ̀ títí tẹ́ fi ná nínú nǹkan náà nífẹ̀ẹ́ sí i. ẹ wá nínú nǹkan kan báyọ̀ owó ti kéré tó ọlọ́run bá dé mọ̀ ń parẹ́ o. ẹ̀rí ilé ìdáfẹ́ ká yíkú díẹ̀ báyà báyìí béèrè lẹ́yìn ṣáà lọ́wọ́ láti máa tẹ̀síwájú náà ṣáà. Okay. èèyàn lè fi lẹ bẹ́ẹ̀ ló yẹ ó ń ṣẹlẹ̀ lára báyìí. ókè ẹrọ ẹ tutù dùgbẹ àdìsí ló dáa máa gbówó ọ̀tọ̀ rẹ ẹ wá tutù wá sí òkúta ọ̀bálẹ́lá dọ́gba ìdí bàbá rẹ ń tọ́ sí kalada ẹ jẹ́ òye bẹ́ẹ̀ torí ti yẹ bá ọgbọ́n sí ìjọsìn ìjọ rẹ̀ yẹ tó bá sì jọsìn òsì sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ tó fi ṣèjọ sí ẹ orí ọ̀gá aládà rẹ̀ káwọn àlọ́pẹ̀ tó ṣe ọ̀wá yẹ kí èmi tí mo fi ó jèrè rẹ̀ ni. ìbí ọ̀wá ni rádà wá àtìkẹ́ lọ́gbọ́dọ̀ ẹ̀mí o ìyá àtàrà ẹ̀fọ́ pé èmi bàbá rẹ̀ bí wà ní rádà kọ́ ṣé èmi tí mo fi ọtí kọ̀ yẹ kí n jèrè rẹ̀ ni. ọwọ́ pé yóò fi kú àti gbọ́ yẹn ìyá nínú kan ní kaba yìí sọlá jù rẹ lọ́yà bíi apu ọmọ kékeré máa ń láì yóò tún rà pọ̀ torí nù kaba fi tù wá lójú gbà tá a wà ń kékèké ni gbà tá a wà ń kékèké ẹni tí ọba ti gbà rẹ kókó lásán ó gbé òbí ó gbé àtàkàrà àbá tọ́lẹ̀ ìgbẹ́ni tó bá ti gbà rẹ yọ̀gbà tó wò ọ̀wọ́ ọ̀jẹ̀ tó wọ́n tiẹ̀ ìyẹn kẹ́ wà nù tó jẹ́ kẹ́mi wá pàgọ́ wípé èyí ìjẹ́sí ó kú òní èmi gbàgede <laughs> náà ìwé ilé ẹ̀rẹ́ ni yóò ṣe torí àwọn ọmọ kéèké wọ́n dìde ohun tó ń pèlè kiri àṣàwọ̀ amúwálé ẹ̀kọ́ ọlọ́dọ́gbọ́n lé mọ́gàjì ẹgbẹ́ wọn fi àwọn gbàgbẹ́jì sí ọdún à sùhánàlá ìwọ sábà báyìí tí wọ́n tún á ṣe tí ó wà á wú yẹ̀tù tí ó wú yẹ̀tù òní kò tún gbé tó yẹ̀ ní báyìí. ó tún wá sọ kalẹ̀ sọ́nà ó kú ọbẹ̀ ọbẹ̀ ẹ̀ẹ́dì jẹ sáré àtẹ̀rẹ̀ gbogbo kẹ́yìn ló ti wá yí ju alójú pé káṣíà èmi náà gbà kí kí ló sì fà á nígbà tó fún tó gba àwọn kẹ́yìn rẹ̀ àwọn àlẹ́ òfin tu àwọn ọmọ lójú abájú lọ lórí bí ọba sábìkò tó wọ́pọ̀ àsìkò pẹ́nápù ápù fẹ́ǹtà ọmọ ìbọn àtìrọ̀lẹ́ òní fi ojú kan gbà láti máa ṣe láti kó fi lè já gbégbà tó de tó sẹ́yìn ẹ̀ sí ẹ àtìrọ̀ ọlọ́run dáadáa nígbà tó kù àlàkà wọn lọ́wọ́ àlọ́. alẹ́ sọ̀rọ̀ aláwọ̀ àmì lórí dáadáa ẹ ṣe. Thank you gbogbo ẹ̀ wọ́n lè ṣe jẹ kó pọ̀ jù wọ́n lè lè fún nídàjì sáàwù tí ń ṣe agolo mílíkì bíi méje mẹ́mi sọ pé nǹkan yẹn ọmọ o tí ẹ bá lọ dàbí tó agolo kẹ́ni ṣe ó tẹ̀ lò ẹ dáfẹ́ ẹja sáré kó di ọ̀sẹ̀ wa wọ́n ní ọ̀tọ̀ rẹ̀ tẹ̀lé agolo kan ló fi pé ẹnìkan ṣèbéèrè ń bọ́ sọ fún nìyẹn pé èmi ò lérò pé tọ́ bá fẹ́ fi fídíà òdìdẹ́ sákò ní jábọ̀ ọ̀dájú kò òdìdẹ́ sákò ní jábọ̀ tó ìlàjì sáwù dẹ̀ni títí mútu méjì ọgbọ́dọ̀ yóò súnmọ́ agolo mílíkì méjì agolo mílíkì kọ̀kẹ́ bá jọ́ lẹ́dọ̀rà ọ̀rẹ́ pé sẹ́wọ̀n rẹ̀ ti bà ọ́ nìyẹn tó yà pé tọ́ bá ti jẹ ó súnmọ́ kó ti tó pété yẹn fẹ́ nìyẹn ní ìdúró ń sáré ó súnmọ́ kó ti pé owó yẹn wọ́n lọ́wọ́ àlà tí yẹn bá rí pé yóò rí kú tí yẹn wu àpò kan àbí àpò méjì àbọ̀ sùn kéèyàn fún ẹnìyàn kọ́ lọ́ọ̀sì ìlú torí kèsì gbogbo bàbá yẹn lè ṣe jẹ ẹlòmíì lè ṣe jẹ owó yẹn ó lè jẹ ìlú kan lọ́wọ́ ọ̀rẹ́ tí ó kù ló jẹ ó pọ̀ sí kù dáadáa tó ọ ya ọjẹ́ ẹ̀gbọ́n ọ̀kẹ́ náà kó wá mẹ́sẹ̀ dáká lọ́ba ti fàyà àwọn aláàjì ti lórí aláàjì rí bẹ́ẹ̀ tẹ ẹ bá lẹ́ni bẹ́ẹ̀ fún tẹ ẹ bá ní ẹni bẹ́ẹ̀ fún aláàjì ṣùgbọ́n èmi lè yóò gbé láì sílọ kẹ́lí kan wálé èmi bá o tí wọ́n lọ fẹ́ rí ibi rẹ̀ gbọ́dọ̀ ti pásíkò ẹ̀bọ náà wà gbogbo ẹ̀ náà kówó fi pọ̀ sí i. Mo bá rí ẹ ti kí àárẹ̀ tó pẹ̀lú sálábì ìyẹn lè fẹ́ di o ẹni ẹ bá gbà ọba àṣẹra kala ọba àṣẹra gbúgbúrú kò sí ìtọ́kẹ́ yẹn tó títí àlè yẹn sọ pé ìyẹn ṣe ń dé yẹn ṣùgbọ́n tó bá jó jẹ yẹn kò fi da púpọ̀ jù Allah ta'ala àyàlá wọ àyàlá torí o tó jẹ́ sọ bẹ́ẹ̀ ni àwọn èèyàn máa ń fẹ́ di kàfàrà láti bí irú àwọn àlè òkèèrè sọ pé kàfàrà wọ́n ṣe tó yẹn lè pèsè òròlé bẹ́ẹ̀ wọ́n nìkan la lè fowó sí ọ̀rọ̀ ṣe ó jẹ́ ní ìwọ́n pè é ó jẹ́ ní wọ́n pè é. tètè fídíà yẹn lẹ́yìn tó bá sì tó jẹ́ ó fi da púpọ̀ jù torí àfàwọn adẹ̀sùgbọ́n nìkan jẹ́ lọ́sàrà àdùkárí wọn ó jẹ́ ní wọ́n ti kiri ọ̀ òun ni wọ́n ṣe ṣùgbọ́n o tó kí n sọ̀wọ́ ni pé tá bá fẹ́ fowó yẹn ṣe kó jẹ àtọ́ pípọ́ jẹ́ owó tààrà torí gbogbo dáàbà bá fẹ́ ọ̀rọ̀ jẹun jẹun jẹ ní àṣàbà àbáyé ọlọ́ọ̀ tà láàlá wàhálà. Bàálù kò sọ̀rọ̀ àbúrò àbọ̀. àwa gẹ́gẹ́ lọ gbé nǹkan ẹni tẹ́yìn náà bá gbé fún ọgbọ́dọ̀ jẹ́ ní bẹ́ẹ̀rù ọlọ́wọ́ àná ẹ wá jẹ dáadáa irú rẹ̀ kẹ́ẹ̀ yọ fún ìjọ tẹ̀lọ́ orí kò tó náà ṣùgbọ́n títà tí wàá sá yẹn nìkan lọ́kàn alágbára jẹ torí pé sádàkà wọn fẹ́ kẹ́ gbé fún ẹ̀fẹ́ tó tàn wá jẹ ipò ọdún kẹ gbẹlẹ́ ti ránú sàrà yẹn ṣùgbọ́n títà tí sá yẹn làkàn wá mọ̀ wọ́n wá gbà tó ní kò káàkà tó ṣùgbọ́n rú ẹni tẹ́ ti mọ̀ bẹ́ẹ̀ ẹ wẹ́ lómi pé pé tẹ́ bá gbé fún tó bá jẹ́ bẹ́ẹ̀ òun yóò ti jẹ́ kó dé ọ̀dọ̀ àwọn yẹn. ọba àwọn tó ọlọ́ba kéré kó fún ọlọ́wọ́ ọlọ́ba kéré mo yẹ kó ti ti kẹ́kẹ́ ẹnikọ́jẹ́ ó sì bí bùkátà ni kí àlàfo ọ̀dọ́ tí ó ti máa pàkà sọ ọlágbára ju táwọn èèyàn yòókù lọ. ọlọ́dẹ wo la bá tí ọba rí nǹkan tí ó jẹ ní sàárà ó lè balẹ̀ jẹ́ o yóò pe irọ́ lódodo báwo yẹn. pẹ̀lú ẹ̀ nídìí àti tú bá gbé bàbá wẹ̀ lè tú wo torí tó bá yó oṣù tó kọ́ máa rẹ̀ jùmọ̀ ojú ọ̀yẹ́ kọ́ rẹ̀ jùmọ̀ kọ́rọ̀ bá rí ẹbí yé bẹ́ẹ̀ pẹ̀lú he kó sá jìṣẹ́ kó fẹ́ rọ ọlọ́wọ́ bá sáré ẹ ti sẹ́ni ẹ ẹni yìí sẹ́ni yóò jìṣẹ́ jù sá ṣé ẹ bá ṣòro lásìkò ṣòro àwọn ọjọ́ ọlọ́wọ́ nígbà tí kódà bí wọn bá ti jáde béèyàn ké ọlọ́wọ́ nígbà téèyàn bá ti lárò ìjàre kankan ní sẹ́rí àgbà wọn ni. ìrọ̀ àtúbáàdì yìí mò ń wó lásìkò yìí o pé tó bá jẹ́ five thousand ó afọ́jú bóyá five thousand ọjà insha allah. ó lè yí padà o ayé láti bí agùnkẹ́ lọ́ọ̀lù lè tó àtọ́gbé ni ẹ bá ti gbà mí ọlọ́run ò ní gbà ọ tọ́lá ti pàyé láti tún lò èdè ẹ̀ sí. ákúrè nìyí aago mẹ́rin àbọ̀ ti fẹ́ nínú àsìkò yìí ó lè tún ṣe ń jí o. bọ́gírì mi lẹ̀ ní ọ̀dájú dáadáa fún aago méje rẹ̀ ń lù dáadáa báyìí. ìyẹn náà lè yí padà oòrùn lágbọ́dọ̀ ti fẹ́ lórí jágbe lọ. ìṣá ìkẹ̀dẹ̀ rẹ̀ ti tẹ́ fún tó bá ti wọlé mi ó sì sọ dáadáa pé bí bẹ́ẹ̀ jọba àkẹ́kọ̀ọ́ bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ó súnmọ́ kí ẹ̀rọ òfin wọlé ó lè tún chéjì. gbọ̀ngàn ti aago yẹn òun ká gbọ́dọ̀ wọ̀n áfà ju pé ká wo kí láǹfẹ̀ sọ́lá ń sọ fún wa. lọ́rùn bá yẹ ká òun là yí la lọ́rùn sájà rẹ̀ bá yọ òun là ṣùgbà. àlàǹtàrì nígbà tí kò jí bá ti rí ní tẹ́lẹ̀ mi. bọ́gárì lọ́rùn bá wọ̀ ìṣáì àbọ̀wọ̀ pẹ́ kó kópa yẹn tètè jẹ́ ẹni tó lè yí padà nígbà rẹ̀. téèyàn bí etí sọ èèyàn nínú lẹ́yìn wọn o sọ̀rọ̀ àwọn kí wọ́n gbà wọn lọ́wọ́ èèyàn ọlọ́run ni wọ́n gbà. ẹ̀rí àbúzà rọ̀ lọ́jà lọ́sàlá tó bí adẹ́ni sọ́lọ́ àkàlà léèrè pé tó ń bá rí àwọn alátẹ̀síwọ́ lórí ìdúdà sọ́la wọ́n ń pa ẹ̀rù wọ́n ń pa ló kò gé sáà òjijì ọlọ́run ní sọ́ọ̀lì lè wá sí ha ìwọ bá dúró sásìkò rẹ̀ ń tẹ́ ọ. tọ́wá yìí pé wọ́n pa ọ́ tọ́ ọ bá dúró pẹ̀lú wẹ̀ ìdọ́ bá wà pẹ̀lú wọn kí lẹ́fínà ló máa jẹ́ fún ẹ ṣùgbọ́n ta ni wọ́n pa àyẹ̀ sí. alihamudulilayi ìjọba nàìjíríà ìjọba dáadáa gbáà ní kọ́ da sílẹ̀ ẹ̀dá kò sí lọ́kẹ́ o ọba àlọ́ kírun rẹ ní agùnkẹ́ lọ́ọ́ lù kó nígbà yẹn làyílà tó ẹ̀dá kò sí ìjọba nàìjíríà ọba ẹni pé ìjọba yìí tẹ ọ tẹ ọ tẹ ọ tẹ wọn tẹ da dẹgbẹgbẹ dára tàbílẹ àdìsí ká máa lọ sàkó aláṣẹ wa náà nínú sínú fìdí ẹ fún wa àgbà ìwà jẹjẹ wa tí wọ́n sàkó wa kẹ́má gà jì àjìsá ìwọ́n ní a máa jìyà ìwọ́n ní a máa tuntun gbà dáàbì àti wọ́n bú gbèdéke kí wọ́n kí wọ́n á dúró léwu wa. àwọn sọlá wa gbọ́ fún àbùzá rè yí pé àwọn aláṣẹ ìjẹgbẹ́ tó bá kẹ̀ ọ́ ìwọ́n kírun tó bá èrò tó bá bá pẹ̀lú ọgbẹ́ ìgbésẹ̀ ọba ti pẹ̀lú ọjọ́ bá jẹ wọn á gbé orí ẹ̀ bọ́lẹ̀ lọ́ọ̀kì èyí tó kí ọ̀dẹ̀ tó máa jẹ́ dẹ́kẹ́lá èyí tó kí ẹ̀gẹ́ ni o ti kí tẹ́lẹ̀ rọ̀bọ̀tì rẹ̀ bẹ̀tẹ̀ lọ́dọ̀ wa nígbà ìkórí bẹ́ẹ̀ báwọn bá ti bá ṣe lọ́wọ́ ẹ̀sùn kọ̀ọ̀kù níjù wàhálà àgbélé ni o àlàáfàtì ìlùsùn yẹn ni báyìí pé bẹ́ẹ̀ làwọn ṣe tún ẹ kò lé náà èyí ọ̀dẹ̀ tí ń ti mọ́kànlá wàá dẹ̀ tí wọ́n bọ̀ tọ́ afa àtòyí àrí bọ́tọ́lá dókítà mẹ́ta sẹ́yìn bàbá ìbáwò ọlọ́run jẹ́ àrí pẹ́ lórí dáadáa irú ibi ọ̀kan sásìkò rẹ̀ ẹ̀dì wí ẹ̀dì nígbà tá a wí ẹ bá ti yí padà o èyí ó jẹ wọ́n mọ́ tọ́wọ́ aláwọ̀ òjẹ́ òjẹ́ rẹ̀ nìyẹn kò sí wàhálà àwọn tó ìwọ náà wà sí ìjà ìjọ tó bá ti padà sásìkò yẹn

òun dé yóò gbé lẹ̀ kọ̀gbọ̀dọ̀ jẹ́ nǹkan tí ó bu èyẹ lè gbérò àga yìí lẹ̀ èyẹ lè gbé nǹkan tó tó àpótí tójú wọn ti sàlàyé rẹ̀ wọ́n ní nítorí wọn àti àti rahel ìyẹn ní wípé ọjọ́ àga ìfẹ̀yìn ní ẹni tó bá wà lórí rà fún mi báyìí bí nǹkan yẹn ti jọ nìyẹn òun lè yóò gbé lẹ̀ yóò ju apáwọ̀sì àpótí sísẹ̀mí láì lọ rògbòdì bẹ́ẹ̀ rògbòdì bẹ́ẹ̀ nǹkan yóò ti ní jẹ́ nǹkan tí bu fún ìyẹn ti lè fún ọkọ̀ èèyàn ti gúnlẹ̀ sọ̀rọ̀ bó ti rẹ̀ ẹ wá sùbọ̀ pépé tẹ bá forí kẹ báyìí kò lè sí ààyè fún ẹnikẹ́ni láti sọ̀bẹ̀ kọjá mọ́ kéèyàn bá bẹ̀rẹ̀ sọ́fẹ́ sọ̀bẹ̀ kọjá kéèyàn kọjú kéèyàn tàrí ẹ̀ sọ̀rọ̀ bó ti rẹ̀ kódà bọ́jẹ́ rẹ̀ èèyàn gbọ́dọ̀ gbà tọ́ba bẹ́ẹ̀ fipá kọjá kéèyàn kọ́ sọ́ dìjà tọ́ba ṣe sáré nítorí àwọn àkọ́kọ́ yìí kọ́ nílùú àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ wọ̀ ká sí o bá kí wọ́n fi ìrìnà ẹnu mọ́sáájú láti wáyé kó lè bọ́ síbi iwájú òkú tàbí mọ wẹ nìkan wájú rẹ ẹgbẹ́ bí àtúntò láì fọdọ lọ rọdí Ọlọ́run tàlà àdì a máa ṣe bẹ́ẹ̀ fún lẹẹfì yóò sọ fún lẹẹfì wò wípé wàlí ní zọhárọ káyídárí tí máa kírun ọ̀rọ̀ ni ò yé rárá yóò sọ fún ọjọ́ rẹ̀ pé kó bọ́ síwájú òun wáyé kọ́kẹ́ yìí dáhùn yóò máa sùn yóò máa forí kẹrẹ tí wọ́n sọ pé ìdí ètò fún ọ bá kírun sí mi la. ó ní ẹgbẹ́ lè fi ẹgbẹ́ sútúrà yẹn. i abdullahi ibùdó ọ̀nà òrùn jàlọ̀ ọ̀sán àdúgbò wọn máa sọ fún ọmọge wọn bẹ́ẹ̀ pé wọ́n ti ní ìlú àkọ́rọ́ ọyá kẹ́yìn dàbí kí máa ṣẹ́wọ̀n ní lẹ́yìn rẹ̀. bọ́ọ̀ bó ti ń sìn yẹn ni o ọ̀pọ̀lọpọ̀ wọ̀ ká yẹn ẹ wo táwọn èèyàn tó kọjá kó wa sí wàhálà ni àwọn èèyàn kọjá káàkiri fi rárá èèyàn tó di ẹ́nzì tàbí kí ẹ̀rẹ́ ẹ̀sìn sótọ́rọ̀ àti oṣù lọ sótọ́rọ̀ rẹ̀. náà ọ̀yá ọ̀yá ọ̀yá àti fẹ́rẹ́ tó. èyẹ́ lè máa fi fi bí àti wọ̀ bá lágbára ìyẹn náà wà kó pé ìyẹn ti dára tó ń bí rẹ̀ tó ní ọ́sà fọ́ lágbára àti gbà rẹ̀ àti rẹ̀ sọ pé wọ́n lè padà gbádùn dẹ̀ ìyẹn lè ṣe ìfún ìfúnni lóúnjẹ táwí yẹn sọ́ọ̀hún ìlàjì sáwùn agbójú méjì ẹ ìyẹn lè ṣe fún àwọn tó bá jẹ mọ̀sáké lẹ́yìn afa àjò ṣàlá lórí sáfúta tó ẹ mọ̀ báwọn yẹn ti kó wa sí wàhálà. Mbọ ẹ ẹ lè kẹ́ sọ pé ká bẹ̀rù ọlọ́run kí ṣe é ṣe pé èèyàn ò rí wọn yóò fi ṣèṣì níyẹn ká bẹ̀rù ọlọ́run ọba jẹun subhanahu wa tí ọba wa rí tó òbí kúrò lọ́rùn rẹ̀ náà nìyẹn. ọ̀yà ìyẹn ni pé kò rí ojú òbí ṣe fi bí àlè tó lè padà rí bẹ́ẹ̀ lọ́dí yẹn bẹ̀rù ọlọ́run ọ̀rẹ́ lómi kẹlẹ̀ ògbà ẹ̀ ṣé kúkú rọ̀ ọba padà tẹ̀ rí kí yẹn wá kó ti di pé wá jẹ́ tó tọ́ tí ọba wa rí tó ìyá ìpọ́nlọ́run kúrò nìyẹn. ọ̀yà lẹ́yìn àfa àdùnṣà ọ̀yà. kílẹ̀ ló ṣe ọkọ lójú ẹ tètè ẹ dá gbọ́ òdì mi ẹ yọ bá gbọ́ ọgbọ́n tí mi yọ sọ fún ọgbà ìsìlámù bó lẹ́yìn ṣe bọ̀ fún sórí mi ẹ ti gbàgbà gbọ́ra ayé rẹ̀ nìyẹn ẹ ṣàlàyé fún ayé kẹ̀sì náà máa tó sáfù ọlọ́wọ́ gbà èyí yòówù ẹ máa bá lọ nì káfọ́jú òṣìṣẹ́ ni ọlọ́run nìyí nínú àwọn dàgádé òṣìṣẹ́ ọlọ́run méjì lọ gbajúmọ̀ ẹ̀yìn rẹ̀ mọ̀ àfàwà bìláàlù bẹ́ẹ̀ àfàwà abdullahi bọ́n eh, bọ́n maktub wọ́n bẹ́ẹ̀ wọ́n ọ̀dẹ̀ rí rẹ̀ àwọn ni wọ́n máa ń pèrò àṣùbà wọ́n ní wòye pèrò àgbà nílẹ̀ tí wọ́n bá sọ pé àṣùbà àtàyè lẹ́fà tí wọ́n torí wò rí rẹ̀ so afọ́jú wọ̀ ọ̀dọ́ pé ọba sì lọ òun ò ní torí kọjá afọ́jú bọ̀ ya kèké wọ́n gba islam náà ẹ máa so ẹ náà kò sí ní aṣebi àṣìṣe